ẹ kú dédé àsìkò yìí o ẹ sì káàbọ̀ sórí ètò ọmọ Oòduà tó ń dé sójú ìwòran yín láti iléeṣẹ́ ìkànnì Wo TV níbi tá a ti ń dá bí ẹdun tá a ti ń rọ̀ bí òwe bó dẹ́gbẹ́ ọba náà ló forí àfàkùkọ tiwa o tó lónìí ìlú Ìbàdàn ńlá wa o lórí ìṣẹ̀lẹ̀ ìrọ̀lẹ́ àná mọ́ alẹ́ àná náà ni ìròyìn fojú léde wípé bàbá jásẹ̀ léyìí tí ìròyìn ọ̀hún tó kálékáko látẹnu ẹni tó jẹ́ gómìnà wọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ amójú ẹ̀rọ ṣèyí mákindé láì nígbára wá lákòókò lọ́lọ́gbọ̀n rangandan ẹja lọ sílùú ìbàdàn o ká darapọ̀ mọ́ wọn lọ́hùn-ún ká gbọ́ kí lohun tó ń ṣẹlẹ̀ báwo ló ṣe wáyé ibo ni wọ́n bá ọ̀rọ̀ dé lórí ẹ̀ àti pé ibo ni wọ́n fẹ́ bá yàrá já bá a bá wa lọ o tá a bá padà dé sórí ètò ńkọ́ èyí tó bá kù òun la fẹ́ mú gbọ́. Thank you.

sáyátà kò ní bàjẹ́ àwọn náà wà lára ó bàjẹ́ tì lágbára Elédùmarè àwọn náà àti gbogbo àwọn ọ̀tọ̀kùnlé wọn ti wà ní àyìn láti mọ̀ rí pé ìkànnì rédíò àwọn mú gbogbo tí ìṣẹ̀lẹ̀ wá sójú òwúrọ̀ yín pé ti yán mọ̀dì sí kankan bẹ̀. láìpẹ́ láì jìnnà láàrin ìṣẹ́jú àyá ní táwa ṣe ní àyìn inú bẹ̀rẹ̀ yóò padà sọ ó wáyé tẹ́ wà lójú òkú Facebook àbẹ́yìn tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà ní ibi yìí United Kingdom lẹ́yìn wà ṣé Canada lẹ́tí wò wá ní tilé toko akọ aráfẹ́ akọ ti olúwàdàn tó lọ láṣẹ Elédùmarè Elédùmarè yóò dúró tì kanjọ náà pé làlá ìlà ìlà ìlà ẹni yóò jọba tó ń mú ilé ìtọ́jú mọ̀ bẹ́ẹ̀ fọlọ́wọ́n dàpọ̀ sáyé tó àyè aṣíwájú náà lé kí lè yẹ má bàjẹ́. báwa ṣàdúrà fún ilé pé lẹ́yìn tí bàbá wa papò àní mọ̀ṣáàbù. ìpapòdà bàbá wa kò ní jábúrú gbogbo olúwa yìí ìrètí à ń retí lọ́tún lọ́sì náà ọ̀jẹ̀ kó tó Ìbàdàn lọ́wọ́ gbogbo nǹkan tá à ń fẹ́ dáadáa àsìkò wọn dá ọgbẹ́ wọn kò sí wàhálà kò sí bàtà leke ẹni ó ń jọba tó wọ́ bẹ̀ náà ọlọ́run ti bàjẹ́ náà tó dáa jù báyìí lọ. bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn òun ni wọ́n ń gbé lọ yẹn. Bueno,

tí wọ́n daṣọ ìdarapọ̀ máwọn bàbá wọn lánàá ní àyín náà ni àwọn àfà àwọn àgbà nínú ẹ̀sìn ọláìsìn ọ̀la ti ń ṣe ojúṣe bẹ́ẹ̀ ni mo ṣe fún mùmí ní òdodo àwọn ojúṣe ìkẹyìn tí gbogbo wa ṣe nínú ìrìn àjò nínú ìrìn àjò àti gbogbo sẹ̀mí pé èèyàn bá jorí àwọn bó bá débí yóò mọ̀ mí lójú bó tilẹ̀ jẹ́ pé bàbá dàgbà wọn fọwọ́ pawú wọ́n fẹ́ràn ìṣòṣe wọ́n fẹ́ẹ́ gidi òkú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ara ọ̀sán mọ babalá pọ̀ nítorí pé àsìkò rẹ̀ èkú kébi èkú ẹyẹ kébi ẹyẹ ọmọ èèyàn ó sì fọ̀bí èèyàn a nígbàgbé rẹ̀ láéláé Olúbàdàn ọba sẹ́nẹ́tọ̀ Lékan Balógun Mohood Okùnmádé ẹlẹ́ẹ̀kejì kí Olódùmarè dákun kó bá wa pa gbogbo àṣìṣe wọn rẹ́ ó gbàgbọ́ wọn kó mọ̀jẹ̀ ó rí ìnira kankan láṣẹ Olódùmarè. Elédùmarè bí wọn kò bá wa gbàgbọ́ wọn ìkànnì success one oh five one three fm náà ní mú gbogbo ẹ̀ wá sójú wòran yín ààrẹ Emmanuel Bíkúnlé Eléré Ọba lóko mi láti kàn ní success one oh five one three fm. àgbàbọ̀ Olúbàdàn sílẹ̀ Ìbàdàn gbogbo àwọn ẹ̀tọ́ tó yẹ gbogbo àwọn ojúṣe gbogbo àwọn ẹ̀yẹ tó kẹ́yìn ó gbé sí àyìn bí èèyàn bá dé àyìn bí èèyàn bá rí gbogbo oyè àti ọlá àti ẹ̀yẹ tí Olúbàdàn gbà kódà èèyàn mọ̀ fi kú rẹ̀ tọrọ ikú ó sì mọ̀ wùyàn kú kọ́lọ́mọ́dé ò tí ìyá báyìí torí pé ọyẹ bàbá yìí pọ̀ ẹ gbọ́dọ̀ sọ pẹ́nu alẹ́ àná sàárọ̀ yìí ni ẹsẹ̀ èrò igbákejì gómìnà ń bẹ lórí ìjókòó HOS olórí gbogbo òṣìṣẹ́ ìjọba wọn ò kú kọ́ gbogbo àwọn kọmíṣánná lẹ́ka kọ̀ọ̀kan ni wọ́n ń bẹ lórí ìjókòó ṣé ti tàwọn mọ́gàjí mọ́gàjí ńlá fẹ́ sọ àbí ti àwọn baálé gbogbo àwọn baálẹ̀ lọ́kọ̀ọ̀kan ìdíje ẹsẹ̀ ìyàyín ò gba èrò ìyàyín kò gba èrò pẹ̀lú gbogbo tí ń lọ bẹ́ẹ̀ bá wo ọ̀tún bẹ́ẹ̀ bá wò sí èrò lọ ṣalalu mọ́tò lè wá mọ́tò lè lọ lọ́nà kínní àti ọ̀nà kejì àwọn òṣèré elétò ààbò ti pagidí náà pé kí mọ́tò kọ̀ọ̀kan ọmọ lè wá kọ́mọ lè lọ láti bọ́lá fún Olúbàdàn tilẹ̀ ọba sẹ́nẹ́tọ̀ mohammed lẹ́kan balógun okomade ẹlẹ́ẹ̀kejì ààfin àlú ìwó la wà ní àyín níbẹ̀ náà láti mú gbogbo bí ṣe ń lọ wá sójú ìwòran yín akínyìn wa lù yín lọ́gọ̀ ẹnu pé wà ń bẹ̀rù látàárọ̀ fún gbogbo ẹ̀yin ọmọ ìbàdàn tẹ́ wà ní tilé tẹ́ wà lóko tẹ́ ń wò wá ketekete olódùmarè ò ní ká mọ ìpapòdà bàbá yìí sí aburú gbogbo ẹni tí ọba tún ìwọ ipò yẹn olódùmarè ọba wa daṣọ́rọ́ wọn nítorí òfò ńlá àdánù ńlá ló ṣe ilẹ̀ Ìbàdàn pẹ̀lú bàbá tó gbéṣẹ́ yìí ọjìnì ọ̀kàwé ọ̀gbọ̀wé tàbá sọ̀rọ̀ nípa àwọn Olúbàdàn tó ti jẹ tó mọ̀wé jù tó sì kàwé débi tó lápẹẹrẹ ó kàwé débi pé ó gba PhD òpin ìwé kíkà bàbá Lékan Balógun gbà ní kòpẹ́kòpẹ́ náà ní ilé ẹ̀kọ́ náà ni pé ní kò pẹ́ kò pẹ́ náà ni ilé ẹ̀kọ́ gíga Lee University wọ́n tún fi àmì ẹ̀yẹ PhD wọ́n fi dá ọba Mohud Lẹ́kàn Balógun wọ́n fi dá wọn lọ́lá ní kò pẹ́ kò pẹ́. pé ló kájú ẹ̀kọ́ gùdì ká mú yan bọ́ ní káfíńtà ẹ̀bọ ní ìrànlọ́lá olóògùn ló ń bọ̀ ló lè ṣọkọ àwọn alábẹ́bẹ́ ní tòótọ́ ṣé ká wọ́pọ̀ ọ̀tara wa jẹ ọkùnrin tí bá ṣe rárá fọkùnrin ẹgbẹ́ rẹ̀ àwọn àgbàlagbà pé àkọ́ṣe ní ṣe arúgbó lọ́wọ́ Elédùmarè tó gbàbọ̀ Lékan Balógun gbogbo ẹ̀yẹ tó yọ gbà wọn ò ṣe fún lẹ́yìn rẹ̀ nítorí pé mọ́gàjí Ìbàdàn lọmọ kọ́ jẹ olè sọ fún ọjẹ Ìbàdàn Elédùmarè ni wọ́n yàn olè tó Olúbàdàn arúgbó pé Elédùmarè ka bàbá ẹ̀yẹ gbogbo ipò tó tọ́ sí láyé ṣe ti sẹ́nitọ́ dípò òṣèlú ó dípò òṣèlú nígbà tó ṣèlú níyì ó kàwé lójú àmì ó dọba àlú rẹ̀ kí la tún wá ń tọrọ lọ́wọ́ Elédùmarè tí Elédùmarè ò ṣe fún ọ kàwé ó kọ́lé ọ kàṣẹ ọ kàwé débi tí wọ́n kàwé dé Elédùmarè bí ìdí ìfilé kan balógun ó tiẹ̀ jẹ́ pé ilá òréré tá a mú dùn yàn ọbẹ̀ ẹran wọlé ẹran fi jẹ ikọ̀ òréré tí a mú dùn yàn ọbẹ̀ ẹran wọlé ẹran fi jẹ lẹ́kọ̀ọ́ balógun tá a fi ń dùn yàn ara wa ìwọ kú oṣù wọlé wẹ́rẹ́ ó ti mú lọ níbo ni kúkà ọmọ tó fi rí ọpa náà kí ló dé tó gbadà lọ́wọ́ kú kó fúnkún lẹ́yìn kọ́kọ́ rẹ̀ jẹ́ ṣùgbọ́n tó àwọn ọmọlẹ́sẹ̀ àwọn ìtọ́jọ́ ṣe fẹ́lẹ́bù máa wò dáàbò tó máa wà gbà bọ́ọ̀rọ̀ ọmọ tó fẹ́ ṣẹlẹ̀ náà lọ́wọ́ mi ò ní fà ájọ́ ṣiṣẹ́ ní ìgbà bẹ́ẹ̀ ṣe ń náwó ẹ̀ ń kọ́ àgbàdo ọdún tó bẹ́ẹ̀ tí bẹ̀rẹ̀ tẹ̀ ti bẹ̀rẹ̀ ní. Thank you.

lọ́sẹ̀ wà ọmọ bá jíjà lọ. ojú tẹ fún wa ní fọ etí yóò di lágbára ọlọ́ba ẹ wọ́n ti gbé bàbá wọ káàlẹ̀ sùn kí ọlọ́ọ̀ba kó bá wa ṣe àforíjì fún wa kó bá wa ṣe ikú yẹn ní tẹ̀lé-tẹ̀lé àdúrà gbolúwa tó ìbàbá gbé alẹ́ ló jábọ̀ látàrò láti kẹ́lé ẹ̀yà Yorùbá TV bẹ́ẹ̀ ṣé wọ́n kàlíwọ̀ ẹ̀dá kan bàbá ṣí àrẹ lógúnlógún kẹ́ bàbá ṣí àrẹ lọ́pọ̀lọpọ̀ gbogbo ọ̀tẹ̀ bá fi tẹ láì ẹ̀ ní fọwọ́dà gbókò ọmọ sí o lágbára Ọlọ́run ọjọ́ jìnà síra wọn ẹ jẹ́ ká tún bọ́ síta ká tún bá ti ṣẹlẹ̀ níta torí pé ibi tí wọ́n gbé wọn sínú kòtò lẹ́yẹ ibẹ̀ yẹn ó rọ́ díẹ̀ ẹnu kálukú náà nífẹ̀ẹ́ gbìyànjú àti gbé ṣùgbọ́n ẹjẹ́ jáde síta ntí iléeṣẹ́ àkọ́wá náà ni pé ẹjẹ́ gbìyànjú káwa náà ká gbélé ayé ṣe rere torí pé awáyé mọ̀ lọ́kọ̀ ò sí ẹ ti rí báyẹn pé bó o bá lówó bó o bá lọ́lá tọlọ́pàá ń tẹ̀lé ọ tí sójà ń tẹ̀lé ọ ikú bá dé yóò pàjọ́ ẹ dé ni o ò bá àmọ́ lo bulletproof jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ àgbìyànjú ká ṣe rere nínú ayé àgbà ọlọ́ba ṣe àforíjì fún ọba Masheed tí wọ́n rí wàlẹ̀ àṣà lọ́ba àwọn baba lábàbà wọn àdúrà gbọ́dọ̀ wá tó ìbàbà gbìyànjú ẹ̀ ṣé pọ̀ tẹ́ ẹ̀ wò kàn ní ẹ̀yà Yorùbá tì í.

lákàtò á. Thank you. Thank you. gbogbo ẹ̀yin tẹ́ wò wá látàárọ̀ odi yóò kúlé fọ́ lágbára ọlọ́run wa àmàlérì yìí bẹ́ẹ̀ ṣe wò wá bẹ́ẹ̀ ṣe bá wá ṣí àlẹ́ tẹ́ láìkì kábíyèsí ọba Bashir Ọlálékan wọ́n ti gbé wọn wọnú káàlẹ̀ sùn láti lọ bá wọn bàbá ńlá wọn kí ọlọ́run ọba ilé ìdìbò àdìgbò bá wa tẹ́wọ́ sí afẹ́fẹ́ rere. nígbà tí mo sọ fún yín lẹ́ẹ̀kan ẹ gbọ́. bros ẹ lè dúró síbí báyìí ẹ lè gòkè ẹ tètè débí báyìí. You know what? Take this, hold it. Let me you this place. Ẹ máa kú òní náà. Kò connect o yẹ yẹ yẹ. kí ló mú ilé sọ̀kalẹ̀ tẹ́lẹ̀ ẹ ti wà á tẹ́lẹ̀ ẹ ti wà á tẹ́lẹ̀ náà. Comment on peut charger? I can't hold the tweet. What I'm holding here. alele máa lọ fa gbogbo sọba jẹun àti kámẹ́rà àti bọ́ọ̀bù àyọ̀ wà lẹ́bí Thank you. ẹ má rẹ́sì. mi rẹ́sì lè mi rẹ́sì lè sẹ́ mi rẹ́sì ẹ̀ tó kù kì í sí ló pápákó. màá kọ́ tí a tó bá pápákó bẹ́ẹ̀ o. Open air. Open air. Wọ́n you should bring the phone. Obrigado.

rest lè pákó yìí ẹ má rest lè pákó yìí ẹ má. Jess. Então vai comer. Amar. Tá vai

ọmọ ìlú àṣùwọ̀n yẹn sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ àbá.

Oh, wow. Ìwé ìdíni jẹ́ tẹ́wé ọ̀ṣẹ́ ń bẹ̀. Kí ló wà ní báyìí? Ọmọ yẹn. Wèrè wo lélẹ́yìn?

ẹkùn lè fẹ́ wá láti ọ̀pẹ yẹn ẹyọ láti Thank you yes oya yẹ ká yọ ọyọ ṣépù ẹ. Thank you. ọlọ́wọ́ yìí. Ọlọ́pàá wọlé ẹjọ́ ọlọ́pàá wọlé ọlọ́pàá wọlé o. La ilaha illallah